subscribe to our channel don't forget to click on the notification bell for latest updates without you we are nothing guys much love from here bàtà mi ó ná nínú owó mi ò ní bá wọn bú mi tíṣe owó ẹ bá dẹ ẹ lójú kí ló tẹ̀lé sọ pé àwọn oṣù àwọn tó ń ta léèsì ten million forty five thousand lele. it means iṣẹ́ ọwọ́ yẹ ò dẹ lójú náà ọjọ́ tálákùn ẹ ti wá ń ṣe epo ọjọ́ wo ló kún síbí orí pé lórí burúkú ni ìyálà já ẹ ọjọ́ tí alákàn ya ẹ ti ń ṣepo dárúkọ achievement ẹ ní Yorùbá ìwọ lórí burúkú fòbògbalẹ̀ onífòbògbalẹ̀ wọn ìwọ aláyé bàjẹ́ wo ní lára ṣebí nǹkan tó lò fún lórí burúkú elégbọn lóbò náà ló lò fún òun àtọmọ ẹ ẹ̀yin aláyé bàjẹ́ ẹ̀yin akú má mojú dì olóṣì ayírádà orí pé coca-cola nílé ayé ẹ èmi ò ta léèsì one point àwọn olóhùn ta léèsì one point five million lẹ́yìn tó crayfish wàkáwá ọrọ̀ pàjẹ́ ògùngùn ní sòní ó máa wà kí sàkú ni olórí burúkú òun náà wá òun náà lọ wọ gèlè oníbótàì òun náà wá ń ṣe bùgá wọn ẹ̀yin kọpikọpi ẹ̀yin olórí burúkú ẹ̀yin olè ọ̀lẹ ọ̀dàlẹ̀ ẹ̀yin alápá ṣiṣẹ́ òkó ẹran dà mí yẹn òkó mí ẹṣin dà sí mí ẹran òfarun wájú pọ̀ mọ́ ti papọ̀ abániwọ́ràn bá rí dá o rò pé mi ò rí ẹ ṣé bó lọ gbéṣẹ́ mi fẹ́ sábọ̀dù ni kẹ́ lè pull mi down torí AliExpress lèsì tó fẹ́ tà ẹ jọ tẹ bá ń wá lèsì tó jojú ń gbèsè níwọ̀nba owó ẹ lọ sọ́dọ̀ Elizabeth Ọbánlá lágbọ́ ti kú yọ èyí tó ń polówó forty five thousand yẹn ten thousand ni lọ́dọ̀ Elizabeth Ọbánlá kò ní dáa fún ìyá ẹ̀ mo rí ẹ tó ń throw stone mo kàn ń wò ìyá ẹ̀ o ò ní sanwó iṣẹ́ mi kẹ̀ ó ń bọ́jà mi jẹ́ o ò ní sanwó fún mi ṣó lórí burúkú ni ìyá ẹ̀ ní ṣó ń bá mi gbé ìyá ṣe pé ṣó o mọ̀ pé mo wà ẹ̀dẹ̀ ni o mọ̀ pé mo set ẹ up ni ó bọ́jà ó lọ sọ pọ́jà mi mò ń ta léètì ten million ó lọ sọ pé ilé mi kólóbó ẹ one billion ni ọmọ rò pọ́n bá mi gbé yẹ ẹ̀ ṣe pé níbi tí yẹ ẹ wà kò ní dáa fún ẹ kò ní dáa fún ìyá ẹ kó má jẹ́ pé mo fẹ́ wá ṣí ẹ ṣọyẹ ṣọtí bá sáré wá bojú ìyá ẹ jẹ́ kó má jẹ́ pé o máa ma sá kìjokìjo mo ṣe rò pé òkè ẹ jẹ́ pé I want you to use what you have to pay me back what you've collected from me wo ń tòrò ṣéèdì sí èmi tó wá sínú ilé mi ò ń tòrò sí èmi tó wá sínú ṣọ́ọ̀bù mi olórí burúkú ni ogun ń jà ẹ o èpè dẹ̀ ń jà ẹ èpè àwọn tó ti ṣẹ̀tẹ́lẹ̀ ń jà ẹ because tẹ́pè ò bá jà ẹ ò ní máa tó òṣèdì sí i máa sáré bojú ìyá ẹ jẹ pàpàpà bó lórí burúkú lélẹ̀ wọn ò ròyìn ẹ wọn ò ròyìn mi fún ẹ ṣá kò ní da fún ìyá ẹ olórí burúkú ọjọ́ tó gba cutlet ó jẹ́ntù bí oko popo ló ń ọlọ́wọ́ ò ní jẹ́ kó rẹ́jọ́ ọjọ́ tó rí yìí nǹkan orin tí mò ń wí ẹ sí tí mò ń wí ẹ kalẹ̀ àǹtí mi lágbájá ìwọ tí mo ti ba yí ẹ jẹ́ ìwọ táyé ẹ ti bàjẹ́ ìwọ tí kò ní dáa fún kan lẹ̀ ìwọ tó yẹ pé òní rájé jẹun kò sí nǹkan tó dáwọ́lé òní rájé jẹun àdàbí tí n bá lè ṣe nǹkan tó ṣe fún mi àdàbí tí n bá lè ṣe fún ẹ lókù ẹ̀yin olórí burúkú jàtijàti olè aláyébá wọ́n pè yín lólè ẹ ń gbọ́ ọmọ ẹranjó èmi ló ń tró ṣèdì sí òní dáa fún ìyá ẹ ìwọ tó yẹ kó ra farabalẹ̀ kó o fi ṣẹ̀sìn yẹn ìwọ tó yẹ kó farabalẹ̀ ṣẹ̀sìn tó yẹ kó farabalẹ̀ sábẹ́lẹ̀ kó fi ṣẹ̀sìn wàá máa ẹ àwọn òta lẹ́sìn wọn ìyálàyà ẹ nígbà tẹ́ pákú ṣẹ ni ẹ olórí burúkú aláyé bàjẹ́ ni ẹ ìwọ náà wẹ̀ wọn kalẹ̀ ni kò sí kankan tó ṣe oríire nínú gbogbo wọn kò sí kankan tó ṣe nínú gbogbo ohun tó wẹ̀ kalẹ̀ because táwọn ọmọ ẹ bá ṣe ni o ò ní bọ́ sórí social media kó lọ máa fi price yẹ ṣé ibi kan náà lèmi àti ẹ gba ṣọ́ọ̀bù sí àdúgbò kan náà lájọ ń gbé expenses kan náà lájọ ń san àbí ìran yálàyà títí ẹ ó dé Italy rí débi kó fẹ́ dọ́stra ọjọ́ wo òwò olórí burúkú gbogbo concept mi náà lẹ́ ń lò ẹ sọ pé Gambia ni ìwọ náà dẹ̀ fi hàn wá ẹ wò ìgbà tó ń ṣe gold yẹn lọ lọ́wọ́ ẹ̀yin olórí burúkú jàtijàti you only get close to me to see how I run my things kò ní yẹ̀ já ẹ̀ èmi ló ń tó ṣe tì kò ní yẹ̀ aláya ẹ̀. wo tí n bá bẹ́ẹ̀ gbé kúrò lórí kóòtù tí n bá bẹ́ẹ̀ gbé kúrò lórí kóòtù ayé ìyá ẹ̀ máa bàjẹ́ torí kò lè sá padà sí Canada ni mo ṣe fẹ́ bá ya ìṣe court torí ṣọ́ọ̀bù ẹ̀yìn ò lè gbé kúrò bọ́n mo dákẹ́ mo lo maturity pé tí n bá ṣe máa díù pẹ̀lú ẹ̀gbọ́n kó jẹ́ lábẹ́lẹ̀ káyé má bàa fi ẹ̀ṣẹ̀ sí ẹ̀yin olórí burúkú játijàti ìkànnánánà nínàkúnà ẹ máa ṣiṣẹ́ òkè òròpó ti fún ìbò ṣe dé Nàìjíríà olórí burúkú ni ẹ ajé ògúngún nísọ ló tiẹ̀ padà wá bí ajé ògúngún nísọ nísọ ló tiẹ̀ padà wá invest Nàìjíríà because tí wọ́n bá rò pé o máa padà invest in Nigeria. o ò ní máa tan live chat kó máa sọ̀rọ̀ tí ò ṣojú ẹ̀. mo ń bọ̀ mi tí ìdè mo ń bọ̀ wá fún ìyá ẹ̀ mo ń bọ̀ wá fún ìyálàyà ẹ̀ ìyálàyà ẹ̀ máa jẹ gbà ìyá ẹ̀ ó máa jẹ gbà sori tí n bá ń respect ẹ online torí ohun tí mo plan fún ẹ ó terrible ni. ìwọ ló máa ládé gún ẹ̀yin lẹ máa ládé ògún mọ́ ọjọ́ òlèmí ti ń polówó kínní àwọn kan lè máa ta tiwọn ní one billion o ah twenty naira olórí burúkú ní olóṣì níyàn alákìsà níyàn onídọ̀tí níyàn àbí wọn kọ́ ló lọ sọ fún wọn pé ibì kan náà sì yá mi sí ibì kan náà sì yá mi sí ìwọ kọ́ ló lọ sọ ó rò pé mo ti gbàgbé <laughs> wàá jẹ wàá jẹ ṣégè nínú indomie tán fi petrol sí àbò ya wèrè èmi ló ń pòwe pẹ̀ṣámọ́ ìwọ onídọ̀tí olóòórùn olórí burúkú okó dùn ló làpẹ̀dẹ́ ń pọkọ́ta ó dùn fún ẹni ìwọ náà máa look good ó rí bó ṣe máa ń look dirty ni òótọ́ ò bá tiẹ̀ bẹ̀rù gbogbo ìgbésí ayé ẹ̀ o ò bẹ̀rù kámẹ́rà tó mú ẹ nínú ilé o ò bẹ̀rù kámẹ́rà tó mú ẹ ní ṣọ́ọ̀bù mi o ò bẹ̀rù orí ilẹ̀ tó wá o bẹ̀rù nǹkan tó wá bá mi sọ nínú mọ́tò mo tún wá dákẹ́ mo tún wá dákẹ́ fún ẹ wàá tún wá máa pòwe pẹ̀ṣà mọ́ ẹ kìíní àwọ̀ òta kò ní dá fún ìyá ẹ ó rò pé bá ṣe ń ràn business wa ta ṣe ń jẹyàn nìyẹn lẹ́kọ̀ọ́ no here in Lagos in Aina Lagos we mind our business do your own and I will do my own. do your own and I will do my own bá ṣe ń ṣe nìyẹn lórí burúkú ara ẹ̀ yẹ́ ò balẹ̀ at least video, tí mo fi sọ fún ẹ àbí ọ́díò tí mo fi sọ fún ẹ pé one billion ni mo ra lé wàá ṣe provide ẹ wàá wàá wàá provide ẹ oh ó ti gbàgbé pẹ́jọ́ ń ṣáàdùvàtì ni nígbà tẹ́ ń balẹ̀ ara yín jẹ́ ó ti gbàgbé ni ó ti gbàgbé pé ó ní connection pẹ̀lú oníkírìmù tẹ́fínbọjà mi jẹ́ ó ti gbàgbé ìyẹ́ ayé ìyá bàjẹ́ sí mi lọ́wọ́ àwọn ọmọ yín ò ní jèrè àwọn ọmọ yín ò ní jẹ́ nǹkankan nínú ayé àwọn ọmọ yín àparẹ́ máa yé ni gbogbo yín pátápátá ẹ ló kọ̀nà tí Lizzy Anjorin máa gbà àdàbí tí ń bá wo ti yín lókù àdàbí tí ń bá ní kí iṣẹ́ yín bàjẹ́ ẹ̀yin olórí burúkú olè olè aláyé bàjẹ́ ìwọ tán máa tó gbé ìwọ lórí burúkú ó mọ̀ pé gbogbo ẹ̀sìn tó lórí burúkú Dublin ṣe ìwọ ló máa jẹ ìwọ náà máa gbé fún olórí burúkú aláyé bàjẹ́ onígbèsè olè alátẹnujẹ ẹ rárá re ẹ rárá forty five thousand rèé eléyìí ò ṣe one point who are you throwing stone to because mo wù ẹ́ mo wù ẹ́ torí pé mo wo ìyà tó máa jẹ̀yà lájà ẹ̀ nínú kòtò tó bá mọ̀ mí wàá sàsálà fún ẹ̀mí ẹ̀ tó bá mọ̀ mí tó bá mọ ẹni tó ń jẹ́ Lizzy Anjorin wàá kó bá èmi kọ́ ló máa máa tó ṣètì èmi tó yẹ pé i'm in for this ọjọ́ tálákàn ti ń ṣe posẹ́ ṣokun ṣíbírí are you not part of people tó ń tó ń ba ọjà ọ̀tá mi jẹ́ ẹ ẹ mọ àwọn nǹkan oríire ńláńláńlá tí mo ti gbé ṣe bọ́ síta jẹ́ ká wo mọ́tò tó ń gùn bọ́ síta gbogbo nǹkan tó jẹ́ nínú ayé mo fẹ́ mọ̀ bọ́ síta kọ́ bí ẹ jẹ́ ká mọ ọwọ́ tiẹ̀ ẹ̀yin olórí burúkú gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tó bá ti ní owú jíjẹ lára kò lè jẹ́ tọmọtọmọ symptoms owú jíjẹ ní kẹ́ ẹ pàdé ọ̀kan ní à ṣé mo pàwọ̀ ò tí ì lágbára tó yín à àwọn olówó bí ẹ̀yin if you have someone like that run away from them tó bá ti rí èèyàn tó bá ti ní à ẹ wo owó wọn náà léléyìí o gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ máa ń sọ bẹ́ẹ̀ à ẹ tẹ́ pé rọ̀dọ̀ àwọn Lizzy yẹn ni jọ kí ló ti wá achieve ọjọ́ tó ti sọ come out now and brag about your achievement fòbògbalẹ̀ onífòbògbalẹ̀ one ìwọ tó ti torí lé five hundred thousand naira tó rí ọmọ ọ̀gá ẹ̀ lẹ́pa bó ya wèrè abó ya wèrè nígbà tó jẹ́ pé ṣágo ń búgò irú rò ń borò lẹ́ méjèèjì kò ní da fún ìyá ẹ̀ àbíjọ́ tèmi ti ń polówó ọjà mo ní à ẹ wo kírìmù yìí o ẹ má bẹ̀yàn kanra o ẹ ẹ wo aṣọ yìí o ẹ má lọ ra tàwọn ní forty five thousand o ó máa bó sómi o have I ever said that o ò ní ṣoríire tọmọtọmọ àti wọ́ àti tòkunbọ̀ àti gbogbo yín pátápátá ẹ ló kù mí ó kù iṣẹ́ ọwọ́ mi ó kù ẹ̀yin ọlọ́run á bá mi bà gbogbo iṣẹ́ ọwọ́ yín jẹ́ olórí burúkú ni ọ̀rọ̀ yín dàbí ìgbà táwọn kan fẹ́ gbé ndómi jáde tán ní méyìndómi ń pa àwọn èèyàn méyìndómi ń pa àwọn èèyàn méyìndómi ń pa àwọn èèyàn people abandoned the main indomie and almost fifteen types of indomie came up lórí market kò sẹ́ni tó rántí pé àbí nítorí àwọn indomie fẹ́ jáde náà ṣe bá ẹni jẹ́ bọ̀ àwa ọ̀jọ̀gbọ́n nínú òkòwò ṣíṣe ó ti yé wa adákẹ́ à ń wò lọ́jọ́ tèmi kọ́ indomie yẹn kọ́ ni gbogbo wa tún padà sí ni mò ń wò yín ẹgbẹgbẹ̀rún yín kò lè kò lè gbéṣẹ́ ọwọ́ mi bọ́lẹ̀ ẹgbẹgbẹ̀rún ìyálàyà yín kò lè gbéṣẹ́ ọwọ́ mi bọ́ sílẹ̀ ṣé tìmúra ni ká sọ fọwọn lẹ́nu aṣọ ẹbí bá ti wọn àbí àwọ̀ ni ká sọ ojú tó pawó ó pọ́n délé tàbí kán wá ralẹ̀ lẹ́dínwó ni abo ti gbàgbé pé gbogbo ohun tá a jọ sọ wà ń bíbà ó ti gbàgbé gbogbo nǹkan tá a jọ sọ wà ń yìí àwọn èèyàn á rò pé bóyá ẹ wà pẹ̀lú ẹbí mi ńgbà kan ẹ tún súnmọ́ mi torí ẹ gbowó abo ti gbàgbé nǹkan tó sọ ni kò ní dáa fún ìyá ẹ kò ní dáa fáwọn ọmọ ẹ for you to be throwing shade at me àbó ò sọ fún mi lórí fóònù pé owó tí ó elégbọn lóbò gbà ló máa gbà tóyìn pèpèrèǹpè wà láàyè kò tí ó ní òní gbà less than iye télégbọn lóbò gbà that is what you said ó dẹ̀ ló máa fi titi ẹ̀ má ṣọ lẹ́kọ̀ọ́ and you pick up a cloth of one point six million tábàdéwájú adájọ́ á béèrè lọ́wọ́ ẹ̀ náà pé kí lè gbaṣọ one point six million naira lọ́wọ́ mi fún mo wá dákẹ́ mo ń wò ẹ̀ ní ṣí oríire And ẹ̀yin olórí burúkú it's quite unfortunate that a lot of people don't know how evil you guys are. it's quite unfortunate it takes ẹni tó brilliant to bá more. ẹ mọ̀ọ́mọ̀ súnmọ́ mi fe fẹ́ woṣẹ́ ọwọ́ mi ẹ fe ká mi tán kẹ́ lè lọ ṣerú ẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ bà tọ̀tá mi jẹ́ kí tọ̀dọ̀ yín lè grow ilẹ̀ pẹ̀pẹ̀ èrò lẹ̀ ní ilẹ̀ lẹ́ máa kú Tomo tọmọtọmọ yín lọ́lá ìṣẹ̀dá mi lọ́lá ogún mi lọ́la àìsàn àìwo mi lọ́la pé mi ò lè ṣerú ẹ̀ fún yín lọ́la pé mi ò ṣerú ẹ̀ fún ẹ rí gbogbo bó ṣe ní ìṣù pẹ̀lú olórí burúkú olórí burúkú olóṣì tó ti fi jọ́ọ̀gì fọ́ lórí I never came out to dish you or to expose you no I keep on saying ah kò yẹ kó rí báyìí kò yẹ kó rí báyìí lórí burúkú ẹ wá jáde ah ìwọ fowó bojú tábàárẹ̀ èèyàn kan tó ṣe sórógéètì olórí burúkú ni ẹ you will pay for every ga wo wàá mọ̀ pé èṣù oríta ni mí ẹ tí ì rèṣù ẹlẹ́rèṣù ìjọ tẹ ti ń blọ́ọ̀gì ẹ mọ̀ pé ṣèyàn blọ́ọ̀gì nílé ayé yín tẹ máa fi kú ẹ̀ǹdì blọ́ọ̀gì gbogbo yín rè tẹ máa fi kú ẹ mọ̀ pé ẹ̀ǹdì blọ́ọ̀gì yín lélẹ̀ máa gba every penny ọjà mi tó bàjẹ́ orúkọ mi tó bàjẹ́ àbí bó ṣe mọ́ọ̀kì òkú àti bó ṣe mọ́ọ̀kì òkú ìyá mi I have everything well recorded ibi tó nọ́ọ̀sì ìyá mi sí wàá provide ibẹ̀ aṣọ tó gbà lọ́wọ́ mi wàá provide ẹ̀ iṣẹ́ tó ṣe fún mi tó fi gbaṣọ yẹn wàá ṣàṣọ fún ilé ẹjọ́ gbogbo ọ́díò tó fi sọ pé tẹ́sábọ̀dù gbà ló máa gbà gbogbo ọ́díò yẹn wà lọ́wọ́ mi èmi ni wọ́n ló ń sọ̀kò sí èmi tẹ òtítọ́ lọ̀rọ̀ God bless you ní Versace is a brand name Lizzie Anjorin is a brand name stop the air. Eh? ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ yìí ẹ mọ̀ọ́mọ̀ súnmọ́ mi nítorí pé o ti ní change lọ́wọ́ ẹ wá wò pé ẹ jẹ́ ká dọ́gbọ́n ṣe bá ń pa ti bá parí ìjà àbí o tún wá sọ pé iye tí ìyá ẹ aláṣàbí ló máa gbà we have your voice recorded adájọ́ á béèrè lọ́wọ́ ẹ pé owó òkìlẹ̀ fẹ́ gbà adájọ́ we ask you alice owó nǹkan tó jẹ́ gbogbo ẹ̀ nínú voice note yẹn ṣé bẹ́ẹ̀ ti purọ́ fún gbogbo ayé gbowó pé kẹ lọ búlì ni nígbà tá déwájú adájọ́ adájọ́ gbowó nǹkan tó jẹ mò ń wú ẹ láwò sunkún gbogbo àgbáyé ń wú ẹ láwò mi òun wo rẹ láwò mu big stout kò ní dáa fáwọn ọmọ ẹ àwọn ọmọ ẹ nísinmi tán máa fi kú èmi ló ń dúró ṣe dì I saw your shit I saw everything I saw everything mo fẹ́ deal pẹ̀lú ìyáláyà ẹni because o ní nǹkan tí mo lè mọ̀ ní Nàìjíríà tó bá yẹ pé ò ní nǹkan tí mo lè rí mú nàìjíríà ni má ti sáré jojú ìyá láyà ẹ má ti bojú ìyá ẹ jẹ má ti lọ gbé ogbó details ìyá àtàwọn ọmọ ẹ síta má ti jẹ́ kó mọ bó ṣe kúrò nàìjíríà tó jẹ́ nǹkan kan bó ṣe wà ń òyìnbó tó jẹ́ nǹkan kan bó ṣe padà sí nàìjíríà tó jẹ́ nǹkan má ti lọ gbé ìtàn gbé sí ayé ọkọ àtàwọn ẹbí ẹ síta má ti wá analyse àwọn ṣòwò tó ṣe fún mi sẹ́yìn you collected my sweat ó gbaṣọ lọ́wọ́ mi ó dẹ̀ tún búlí aṣọ yẹn ẹ gba owó lọ́wọ́ mi ọjà tí mo fi taṣọ tẹ fi gbowó yẹn ẹ dẹ̀ fẹ́ mú wọlẹ̀ ṣe fẹ́ di ọlọ́run ni ayé ìyá ẹ máa bàjẹ́ Tọ́kùnbọ̀ ìwà àti gbàgejì ẹ ayé àwọn ọmọ yín máa bàjẹ́ erí wèrè abiamọ àti wèrè oníṣẹ́ wèrè olórí burúkú lẹ̀yin wèrè abatẹnijẹ́ nìyí wèrè oníṣẹ́ lèmi wèrè olówó lèmi wèrè abiyamọ lèmi ẹ rí i pé wèrè ju wèrè lọ continue mi ti ráyè tìjẹ mò ń bọ̀ wá bá ya ẹ̀ wà á rọ́wọ́ mi nínú wíìkì tá a fẹ́ mú yìí ṣé ya wèrè ni I kept quiet I was looking at you because mo rí pé o ti ṣubú lọ́hùn yẹn mo rí pé o ti ṣubú lọ́hùn yẹn gbogbo àwọn tó ń wá olórí burúkú bẹ́ṣukẹ̀ṣu ẹ̀ ẹ̀ sọ́rí àwọn olórí burúkú tó ń wá elégbọn lóbò ìwọ náà máa mú tó bá mọ kéèsì tó wà lọ́rùn elégbọn lóbò tí wọ́n fẹ́ ánsà fún olórí burúkú ẹ máa kúrò sí ṣọ́ọ̀bù ó máa sá padà ni olórí burúkú olóṣì wọ́n wò láwò sunkún ó ń wo rẹ̀ láwò rẹ́rìn olóṣì aláyébàjẹ́ wọ́n tó mọ̀ nǹkan tó wà lẹ̀ fún ẹ eh, ẹgbẹ́ eléyìí forty five thousand ni o eléyìí ń ṣe one point five million ah sẹ́rẹ́gẹ́ẹ̀tì òun ti bá wọn ṣe sẹ́rẹ́gẹ́ẹ̀tì rẹ̀ òun ti gbé rí ẹ tábà gbogbo ṣáàtì tó ṣe fún mi gbà ni màá lọ gbé wá gbogbo ṣáàtì yẹn ẹ gbọ́ kẹ gbọ́ dáadáa tó bá mọ̀ pé ó fẹ́ dalẹ̀ yàn don't get close to them don't collect things from them everything you collect from them tó bá ti dalẹ̀ wọn wọ́n máa hold accountable for everything. torí kóòtù ni mo ṣe ń wẹ̀ torí kóòtù ni mo ṣe ń wẹ̀ ó náà sì yá mi sí kí lorúkọ ẹ̀ oníyá mi bímọ kinní kan ó ní mo taṣọ ó ní mo paṣọ fún ẹ̀wọ̀n bílíọ̀n ó ní mo pe ilé fún ẹ̀wọ̀n bílíọ̀n ó have you forgotten that we have videos in my office that recorded everything. Ah. <laughs> ó yá gbóhùn Okay, wọ. ó ń bẹ lẹ́yìn mi ó dúró gbẹngbẹ́ àní nínú ayé àwọn ọmọ mi ọmọ. ọlọ́run ti padà lẹ́yìn láti 1960 ó kàn ń kọrin eléyìí ni elégbọn lóbò greener jagunmẹ̀ amrọ̀bà tó lọ rọ́ọ̀bù olè dublin eh, tó lọ rọ́ọ̀bù báǹkì dublin you are just singing this to console yourself ó ò ṣe padà sí dublin tó bá wà lẹ́yìn ẹ̀ tó jẹ́ pé ewé tó ń tà dá ẹ lójú kí ló dé tó ṣe lọ́n medical treatment in Turkey ní ó ń bẹ láàyè wá ó dúró gbẹ̀ngbẹ̀yìn jésù ọmọ ọlọ́run tí a kàn máa gbé lébú irú ẹ̀kọ́ ló máa dẹ́rù bà àfi tí. ìwọ tẹrù ti bà yá ẹ ò ṣe dúró sí dublin ìwọ tẹ̀jẹ̀ ti gbẹ nínú sísítẹ̀mù yá ẹ ilé gbọn lóbo tí òun wà yàn lọhùn ẹ ti ṣìyàn búlì I've said this many times. And I will repeat it for you. ẹ rí pé Tòkunbọ̀ náà gbé gloss wá sí orí live chat lẹ́ni tó ń fọ́n itọ́ burúkú burúkú ta ló notice tó mu sìgá Tòkunbọ̀ ó lo lip gloss ó mu sìgá ó tún fọ́n tọ́ bẹ́ẹ̀ ló ń tọ̀ sára Hmm? Hmm. Tókunbọ̀ oya. àsọlọ́run ní sáàtì èwo tiẹ̀ ní kó máa ṣe ṣòfò mi lójoojúmọ́ ó lóò ti. Ewo ni pé mò ń ṣe ṣòfò lójú ṣé ya wèrè ni ìwọ ló ní pé ò ní dúró àfi tí wọ́n bá hàǹgì ẹsẹ̀ ẹsẹ̀ títí àti láìfẹ́ dọ̀nà wọ́n sì hàǹgì báyìí kò yẹ ẹ̀kọ́ tí mi sọ èwo ni pé mi ṣe ṣòfò lójoojúmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ṣòfò mi lójoojúmọ́ láti years back who stopped you abo ti gbàgbé ni àbí mo ṣẹ̀ ẹ́ lẹ́ṣẹ̀ kan tìtẹ́lẹ̀ kó tó wá máa ṣe ṣòfò mi ok ìgbà tó ń ṣe ṣòfò àwọn ọmọ mi tó ń ṣe ṣòfò fún ó ṣe update now ó ti sọ nínú fídíò kan ó ní màá máa rí ọwọ́ ẹ̀ mo dẹ̀ ń rí ọwọ́ òun update fún mi lórí page ẹ̀